Ọmọlúàbí. Ọmọlúàbí jẹ́ ọ̀rọ̀ àpèjúwe adjective decent in English. Ìwà ọmọlúàbí dára. A decent behaviour is good. Come speak Yorùbá.